من الشيطان الرجيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لبنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالدين حملته أمه وهنا على وهن وهنا على وهن وفصاله في عامين أن اشكوني أن اشكوني ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إليه ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون الحمد لله آتي أفا متعال المسبة شهلك والبركة فافانا ìkànnì yà ká tí ò ní ká lẹ́yìn máa ilé ìtafà náà ká aláàmáṣe lákàmà fún ọlọ́run èyàn ti máa bó tẹ́ ń ka kùránì ti pẹ́ ẹ̀ ní àbádẹ́ ti ka kùránì wájú ọba àgbàrí máa tí wọ́n bá lè sọ pé ó gbèrègede ó yẹ kí àyìn náà mọ̀ pé màṣàlá àbẹ́lọ́n fún afọ́ àgbà náà aláàmáṣe ó bàjẹ́ fún àbẹ́lọ́n fún ata àgbọ̀ náà kalẹ̀ yẹn náà máa gbọ́ tí ò ní gbọ́ a kí bàbá àgbàrí máa lẹ́ẹ̀kan sí i mọ̀dẹ̀ kí afá ilé àtànà bẹ ní ẹgbẹ́ wọn wà mẹ́ni àṣàrọ̀ àṣàrọ̀fà àṣà mọ̀ṣàrọ̀fẹ́ wà bá àṣàrọ̀ àṣàrọ̀rì gẹ́rù mọ̀ṣàrọ̀fẹ́ ẹ̀bí yàn bá ti jókòó di ẹni rí òun náà òun fẹ́ dẹni rí bọ̀ díẹ̀ díẹ̀ ni mọ̀dẹ̀ kí wọn fún wọn kú palẹ̀mọ́ àbí báwo ni afá ilé àṣà ìpalẹ̀mọ́ ní twenty five kọ́ alọ́mọdé àtọ́lẹ̀ kó tó dìgbà náà lẹ́yìn ọjọ́ náà alọ́mọdé ọ̀bùrájà àti alọ́nkó bò wá láti rí dáadáa ọjọ́ náà dùn kó láàrin albarka tó tóbi rẹ̀ ọlọ́run bàbá tó jẹ́ bàbá àgbà lè máàmù tó jẹ́ ó dùn tó láàrin rin tí wọ́n bá ń ròyìn afla àwọn fún wa máa ń lanú lẹ́nu pé àá ah, ah, láti ìgbà yẹn náà owó dẹ̀ jì rí bẹ́ẹ̀ alọ́májú ó gbàgbé láyéláyé alùbákàtí tó bèèrè ọ̀rọ̀ mọ́ríkà zọlẹ̀ kọ́ abíọ́lá mọ́gbọ́n rẹ̀ ń lèmi ni ìbẹ̀ náà alọ́májú dàhùrù láyéláyé àwọn àgbà tí ọkọ̀ fídíò Mustapha Babatunde àti gbogbo àwọn àtàdé náà wá tó kù mọ́ríkà zọlẹ̀ kọ́ abíọ́lá ọlọ́mọdé bá dúró tí wọ́n ó ọlọ́mọdé bá wà pẹ̀lú wọn òsibítà wàláì kì í ṣe fáhàrí wọ́n bí ẹ pé níbo ni wọ́n ti lọ́dún títí mọ́kàzù ń bèèrè náà ni pé ẹ̀hẹ́n alọ́mù àgbẹ̀rọ̀ nǹkan ọ̀gbọ́n jọ mọ́kàzù lọ́kọ̀ ọjọ́ alọ́mù máa jẹ́ ọkọ̀ sí láyéláyé albakala hawla wala quwwata illa billah ká lọ sí ní ìgbọ́rọ̀ ọlọ́mù látọ̀dún bàbá wa gbà fadilatu shaykh al-imam ishaq abdulare muhammad al kí wọ́n bá wa kọ ọ̀rọ̀ ọlọ́mù mo kí àbúrò aisha tí wọ́n jẹ wọlé afọwọ́ sharifuddin Eh, kí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run eh, lálẹ́ ilé a ṣòfò máa lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run àhá wọ́n tó ti jẹun ọ̀sán tó wà lérí kalẹ̀ májáyà wọ́n sọ kalẹ̀ báyìí ṣe ìṣọwọ́ epo hayakumullah. wọ́n ní ká wọ àwọn àti jókòó إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وذرياته وأزواجه وعلى كل من نهج بنهجه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní àpẹtì àdá fún ọlọ́run ọba. alhamdulillah ó tún ṣàánú àwọn mọ̀lẹ́bí ilé tí a wá jókòó dùnú pẹ̀lú wọn lónìí alhamdulillah ọba àwọn dúpẹ́ fún ọlọ́run ọba náà wa laysa bi mawludi wa laysa bi walidi ẹni tá ń dúpẹ́ fún lórí orí yìí o náà ni ẹni tí kì ń bímọ táwa máa ń sunkún. wọlé ìsàbí màálùkì wọlé ìsàbí wà lédè. ẹni tá à ń dúpẹ́ fún lórí orí tó ṣe yìí o náà ni ẹni tẹ́nìkan ò bí. wọlé ìsàbí wà lédè. tó yá sí pé táwa bá ti bímọ báyìí inú wa máa dùn páwa tún bímọ. wọlé ìsàbí màálùkì wọlé ìsàbí wà lédè kódà tẹ́lẹ̀ mi ò bá ti rí bí nínú wa inú àdè máa bàjẹ́ nítorí pé kò sí ọ̀rọ̀ ọmọdé. wọ́n lè ṣà bí màá lóde wọ́n lè ṣàbẹ̀wò àlè dẹ́n tó lè já pé ohun tó ń bà wá nínú jẹ́ yìí nígbà tá a bá yìí sì ní ohun tó ń dùn mọ́ wá nínú nígbà bá ní tá a pè lọ́mọ yìí òun lọ́lọ́wọ́n bá òtí ẹ̀fẹ́ ń tiẹ̀. wọlé ìṣàbí màálùdì wọlé ìṣàbí wàlẹ̀dì wọlé ìṣàlàró ṣìbùhùn tààlà mùsàbáhù wọlé ìṣàlàró ṣìbùhùn tààlà mùsàbáhù. sọ́nà kankan ilé ìta lè fi jọ ọlọ́run lè ìṣàlàró ṣìbùhùn kò sẹ́ni tá a fẹ́ fi wí ọlọ́run. àlẹ́ ìsàlẹ̀ ó ṣe bí hàn. kò sẹ́ni tá a fẹ́ sọ pé ó ń ṣe bí ọlọ́run torí pé kò sẹ́ni kankan nínú ẹ̀dá eléyìí tó lè lóun rí ọlọ́run ọba rí. wọlé ìsàlẹ̀ ó ṣe bí hàn. àárín nǹkan kan tá a fẹ́ fi jọ ọlọ́run. tààlà mọ̀ sábà. Kádèsí ọlọ́wọ̀n bá náà àpàtẹ́ sọ́gbọ́n. Àlẹ́ ìgbàlá òṣì bọ́n tàn láìmọ̀sábà òlélẹ́kẹ́ ọ̀nà màkàlú kan. Wàrà bí àkọọ́lẹ̀ kan. Ọjọ́ ti lọ púpọ̀. A ń gbalérò pé kí a ṣe ìdánilẹ́kọ̀ọ́ láàárín bí ọgbọ̀n ṣẹ́jú péré, inṣáàlá. Lẹ́yìn eléyìí kí ètò jíjẹ mímu, náà lè sábàní káfí dáwà tá a wà nílẹ̀ mẹ́ni kan a lè ṣe wọ́n mọ́ green tí ò sí nǹkan kan ṣùgbọ́n ká kọ̀ǹsídà ẹlòmíì náà ilé ìtọ́nà tí wọ́n jì tójú dẹ̀ tún ṣì ń wọ àmì ọlọ́run bá kó jọ kó má ṣe ṣe tòní kó ṣe ní oore títí láéláé fún wa kó má ṣe ní oore bàjẹ́ ń sinmi kó má dẹ̀ ṣe ní oore ìlanilójú. Àkí lẹ́yìn ọ̀rọ̀ pẹ́ ilé tí a dá sọ̀rọ̀ àlékún ọlá ọlọ́run fún ànábì sallallahu alaihi wa sallam. Ọkàn náà, àmì ọlọ́run kó bá wa túbọ̀ ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sàhábà. Adẹ̀kí gbogbo àti wà ní àyè lónìí. Akíyín lórúkọ bàbá ọmọ àti ìyá ọmọ ìdùnnú ilé ìtí ọlọ́run bá fi ránṣẹ́ sí wọn tàjọ wá ń dọ̀wọ́ dùnnú yìí ìtọ́lọ́run ti ṣe fẹ́nì kankan wá náà ń bẹ ọlọ́run kó má padà fi bà wá nínú jẹ́ o ìtọ́tún kò tá a retí ní dùnnú ń bẹ ọlọ́run kó jọ kó túbọ̀ ṣe fún wa o ọlá àjọ kan ti ọlọ́run lónìí tí kì bá ń ṣe pé bó ṣe mú àwọn màmá wa ní àbá ní kí wọ́n jẹ́ kí ọmọ máa ṣeré nínú ilé ká máa ẹ̀ pọ́sẹ̀ sínú òtútù pékè bá ń ṣe pé bó ṣe fẹ́ wọn àwọn màmá wa pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ ni àbá ní kí wọ́n jẹ́ kí ó ṣì máa kó wà nínú ilé torí òtútù ẹ̀ṣẹ́ ọlọ́wọ̀n ní dàyín láàmú yóò kan tọ́lọ́run tútù ní tí a bá fẹ́ bí ọ̀rọ̀ kalẹ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà tí ò bá bí ọlọ́run ìtọ́sọ́nà ádàbí ebú àbí ṣíṣàánú ẹni ọlọ́run ọba nínú al nínú Suratul Baqarah lọ́wọ́ bẹ̀rẹ̀ ẹbá mi wà ga fún àwọn àfáwà tí wọ́n wà lórí dúó yìí ẹ̀yin tẹ́ ti ẹ̀ jẹ́ ọmọ pẹ̀lọ́kọ́ tẹ́ wà ń bí tẹ́yìn jókòó táwọn àfáyín dúó àwọn senior ni wọ́n wà lórí dúó yìí ìwọ́ jókòó wa o tó dẹ̀mọ̀ kọ́ máa tó gba dáúlà àwọn senior yín wà lórí nínú Suratul Baqara lọ́wọ́ bẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá kí àwọ ẹ̀dẹ́ ènìyàn sí kàtígórì mẹ́ta kàtígórì mẹ́tẹ̀ẹ̀ta yìí kò dá kíyàn wà nínú méjì nínú ẹ̀ ó dá kíyàn ṣojú kòkòrò kó wà nínú kan ibi wà nínú kan yẹn rí wà méjì kò dá kí wọ́n bá yàn bẹ̀ o àwọn tẹ́ wo mẹ́tẹ̀ẹ̀ta yìí lónìí kóníkálukú náà wá wo èwo lè ní pọ́ọ̀lù sí nínú ìkíní ìkejì àti kẹta lákọ̀ọ́kọ́ ọlọ́run bá ròyìn àwọn ẹ̀dẹ́ ènìyàn أرأي إثنين أقاقا بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام àkọ́kọ́ yìí alif lam mim àwọn olùmọ̀ tí wọ́n ti ṣíwájú wa àtàwọn tí wọ́n tún wà lásìkò sáwà yìí ní gbogbo àwọn ẹni rí kò sẹ́nìkan nínú wọn kọ́lá tó fi kan àfọ́ àwọn àṣíwájú tí ń ṣe àfọ́ gbogbo ayé anábìrà Muhammad sallallahu alaihi wasallam àwọn náà túmọ̀ àyà yìí tẹba gbọ́ta fún àkànbá tó alif lónìí ó ti ṣe tó yapa ń tọ́ lọ́wọ́ fi rán ànábì sí wa sallallahu lọ sẹ́nìkan bá wá tu ẹ má fojú onímọ̀ wo ẹ fojú onísọkúsọ wo. alif lam Oríṣi kan lélẹ́yìn náà jẹ́ nínú àwọn ìṣesí tó gbajúmọ̀ lónìí. Kẹ́nìkan lòun fẹ́ sọ téèyàn kan ò gbọ́rí. Ọ̀rọ̀ tẹ́ ẹ̀ gbọ́rí mo fẹ́ sọ. Ẹ lọ kíyèsí tó fẹ́ sọ ìsọkúsọ ni. Òní kíyàn wa sọ ọbọ̀ Alif Lam Mim kó bẹ̀rẹ̀ sí tù. Alif Lam Mim. Kí lọ́la wa fẹ́ sọ fún wa? Zalikal kitabu la raiba fihi ọlọ́run bá ní záàlì kàlìkìtà àbúlà ọ̀rọ̀ ìbà fèèjì wọ́n nílé ní alùkùránì tí ń bẹ lọ́dọ̀ yìí nígbà orúkọ ilé tí ọlọ́run pa alùkùránì náà ní alìkìtàb nínú àwọn orúkọ alùkùránì ó ní alìkìtàb dìbò nínú ẹ̀ náà ní alfurqan nínú rẹ̀ náà ní annur àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ La rayba fihi. La rayba fihi. Kò sí yè méjì nínú Al-Qur'an. Kò sí tàbí ṣùgbọ́n nínú Al-Qur'an. Ọ̀rọ̀ tẹ́ bá ti bá ń bẹ̀ bó ṣe rí náà nìyẹn. Zalikal kitabu la rayba fihi. Hudan lil fi jẹ́ sí Ìsìlámù unique. Kì ń ẹ̀sìn tí ó kọjẹ́ tọwọ́bọ̀ ẹyọ àwọn ìtí ò dánú ẹ̀kú rárá o kò sí tí ò dá nínú tọ́lọ̀ fi ránṣẹ́ sí wa gbogbo tó wà náà Kùránì látòkè délẹ̀ ló pé ló yanjú ló rẹwà ló ṣe gbọ́ ló ṣe kà síta láàárọ̀ ìbàfí kẹ́lẹ̀ máa wá gbọ́ àyà Kùránì míì kó wá takò lákàyè pé ṣó súnmọ́ àwọn olùmọ̀ fọ́sálù ahàlà zikiri nǹkan tó dá tààlàmù. wọ́n tó bá ti gbọ́ nínú alukùránì wa tó bá dàrú mẹ́ lójú súnmọ́ àwọn olùmọ̀ kó béèrè wọ́n ṣàlàyé ẹ̀ fún ẹ. zalikal kitabu la ní tẹ̀rí kò sí èméjì inú rẹ̀ o. dalil muttaqin. a kí bàbá wa ẹ káàbọ̀. لا ريب فيه لا ريب فيه كمان القرآن واشي هدى للمتقين وشي النعمة تنبقبولو قايا ولون ìtumọ̀ rẹ̀ ní kẹtàlù kùránì bá ti wà lọ́wọ́ èèyàn tó bá ti wà nínú ilé èèyàn tó bá ti wà láwùjọ bí síyàn wà tí wọ́n bá ti ń ka tí wọ́n bá ti ń sun fún èèyàn ó máa ń jẹ́ ìtọ́sọ́nà fún ni. lílímọ̀ tẹ̀kí. èèyàn kan ẹ̀ ní tẹ̀lé tó wà nínú alukuraanu kó padà sórí ibu. hudalilmọ̀ tẹ̀kí. èèyàn kan ní tẹ̀lé tó wà nínú alukuraanu kó padà sọnù. hudalilmọ̀ tẹ̀kí. bí a bá ti sọnù tẹ́lẹ̀ tẹ́ bá ṣàlàyé òfin ọlọ́run náà alukuraanu fún abọ́tójú ọ̀nà ṣùgbọ́n tí a bá gbọ́ alukuraanu tó ń kà tí wọ́n ń tó fún tó ń ṣàlàyé rẹ̀ tó wá sọ pé alukùránì náà ló ń gbọ́ òun náà ló fa tó ń fi padà wá fi ìsìláàmù lẹ̀ alukùránì kan ló ń gbọ́ nǹkan. láàlì kárí kìtàbù lára ìbá fi húdẹ̀lì mọ̀tàkì. ọlá ní ọ̀nà ọmọ ni alukùránì jẹ́ o. alẹ́bí iná ni lílmọ̀tàkì. báwo ló páyà ọlọ́run. lílmọ̀tàkì. ń ta wá fẹ́ béèrè àwọn ilé ìní the first category tọ́lá wọn fẹ́ ṣàlàyé fún wa nínú sọ́rọ̀ yìí alìmọ̀tàkúnà mani hun alìmọ̀tàkún àwọn ni àwọn olùpáyà ọlọ́run wọ́n mani hun wọ̀tàkíyù tààlẹ̀ ni tó jẹ́ olùpáyà ọlọ́run kíni náà wá wò pé ṣe àwọn olùpáyà ọlọ́run yìí àwọn òròyìn tọ́lá wọn fẹ́ fún wa sifatul muttaqin àwọn ìròyìn àwọn olùpáyà ọlọ́run àwọn attributes tọ́lọ̀n fẹ́ kó kalẹ̀ nípa àwọn olùpáyà ọlọ́run ṣó lára ti mi ṣó lára ti tí ò bá sí lára wa ká mú nínú ẹ̀ ká mọ̀ tí Àwọn Àwọn ni àwọn ẹni tó yá sí pérò yà pápá. Àwọn ni nígbàgbọ́ nípa pamá. Ọlọ́run ọba àárí, dẹ̀ gbàgbọ́, abẹ́yìn gbọ́ ni. Yu'minuna bil ghaib. Ẹni tó bá ń dáàtò pé ọlọ́run ọba a rí ṣe fẹ́ gbàgbọ́ gẹ́gẹ́ bí àwọn ní fílọ́sọ́fì bó ṣe dàrú wọ́n ẹni tí wọ̀ rí wọ́n ní kí wọ̀ bìlé fún ẹni náà ẹ̀bá bèèrè lọ́wọ́ náà pé ṣó náà rí làákàyè rẹ̀ ó ṣe wá gbà kún ní làákàyè ọ̀rọ̀ tá à ń sọ ń bọ́lá sọ ẹ̀ sí tó fi jáde àkàndánú dẹ̀ ń jáde ni ìmá wá nígbàgbọ́ nípa tó pamọ́ àìmáyé tó pamọ́ tó pamọ́ tó pamọ́ táwa náà ń lò lónìí ṣùgbọ́n táà rí táà mọ́ bó ṣe rí táà kan ń lò

àwọn tó wá gbélé ìgbọ́. Alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salah. Ghaibu yẹn náà ni àlìjánà àti iná ó pamọ́. Ọlọ́nkàn fún wa pálìjánà ń tẹ̀ náà ń tẹ̀

àdáwò ti wọ̀ lú ọlọ́run kó ṣàánú wa kó má kàn wá báwo nìyàn ti jẹ́ mùsùlùmí tí ò ní kírun mùsùlùmí kí ní àǹfààní jẹ́ mùsùlùmí ẹ̀ tó kí kírun òun ṣe olùpáyà ọlọ́run ìpáyà ọlọ́run ṣe pẹ̀lú kárí o òun fi irun ọmọ mi ń wọ jìlìbáàbù lónìí kí n irun rẹ̀ bára wọn dọ́gba àbú mi lónìí ò kí islam kọ́ tó ń ṣe o wọ́n tó bá pé bí wọ́n ṣe rí àwọn dúpẹ́ àwọn pàtàkì irun mọ́ lónìí ni wọ́n pàtàkì láyé náà ló ní ṣe ìṣesí àwọn àníwọ́lá wọ́n ṣe ẹ̀yà yìí tú wọ́n ní gangan tó pàtàkì ẹni tí yàn ti wà sọ́là kò tún bọ̀ káta kó ma ìsọkùtọ̀ lélẹ̀ yẹn dandan nìrun ọ̀ràn àyàn ni ọlọ́run ò ẹnìkan nìrun. ìròyìn ilé tó tún bẹ fún olùpáyà ọlọ́run nínú náà ni pé fi ohun bá bùn ọ́ wọ́n máa àlẹ́fààkù mùsùlùmí ó na náà ní kó máa ná kò gbọ́dọ̀ ṣùgbọ́n tí ò bá sí àgbà fọ́lọ́run ilé ayé ìdẹ̀rẹ̀ ọlọ́run bá jẹ́ ká mọ̀ wípé wà tí ayé ààbẹ̀ ìnànà láwọn ọgbà mí nǹkan láwọn ọgbà mi ọ̀dá dá ìgbà tó dá bá dá mọ̀pọ̀ láwọn ọba ló jẹ́ kó dá ìgbà tó bá rọ̀ṣọ̀ mi máyàyọ̀ kọ̀rọ̀ ṣàánú àwọn èèyàn ju àwọn èèyàn nínú nínú tọ́lọ̀ ọba fún ẹ ìròyìn olùgbàgbọ́ òdodo nìyẹn tí wọ́n bá ti ń jẹ tí wọ́n mu nínú ilé tiẹ̀ rántí ẹlòmíì tẹ́bí ń pa ohun tí ò ṣẹ́kù lọ́dọ̀ tiẹ̀. àwọn fìkan yábìnà ádámà ń alẹ́ ìkẹ́. nínú hadith kúdé sí ilé tí anabi sọlọ sọlá ń sọ pé ọlọ́run ọba tọ́lá rẹ̀ gajù ló sọ wípé An fi kí abúnà Adama. Ó ní ìrẹ máa nábi Adam máa ná nínú tó ní ọ. Ó fi kàn alẹ́ ìgbà. Èmi náà ṣe tán àti máa ná fún ẹ. Àṣírí tó wà ń bi níná ni pé bí ìyàn bá ṣe ń ná ọlọ́run a máa fi rọ́pò fún. Alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna salata wa mimma razaqnahum yunfiqun. Walladhina yu'minuna bima unzila ilayka wa ma unzila من قبلك وبالآخرة هم يوقنون ìròyìn olùgbàgbọ́ òdodo الذين nínú rẹ̀ náà ni يؤمنون بما أنزل إليك àwọn tí wọ́n nígbàgbọ́ nípa ń tọ́lọ̀ ọba sọ̀kalẹ̀ fún rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn mùsùlùmí lónìí ọ̀rọ̀ àyàn ní fún wa kágbà gbogbo tó wà nínú alukùránù gbọ́ láti bẹ̀rẹ̀ dópin ẹni tó bá ti ṣàìmọ́ rí pẹ̀lú àyà kan nínú alukùránù tó ti ní kọrìra sí àyà kan nínú alukùránù àbí kálímà kan nínú alukùránù ó ti ní kọrìra sí gbogbo alukùránù والذين يؤمنون بما أنزل إليك àwọn tí wọ́n nígbàgbọ́ nípa ohun tọ́lọ́ ọba sọ̀kalẹ̀ fọ́rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam tí sàrù Qur'an. wà máa ń zílẹ̀ ní ọkọ̀ délé. a fi lè iná ọ̀sọ́ fún òun náà ní kájẹ́ káwọn àfá súnà máa bá wa dá sọ̀rọ̀ wa pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ tó bá ti wá kó tẹ́ alùkùránù fún wa tó kó tẹ́ hadith ọ̀nábì fún wa sallallahu alaihi wasallam ká má tún jà ni màá ṣe ẹ̀yin ò bá sọ jù bẹ́ẹ̀ lọ èmi ṣáà ti kọ̀ǹklìlì lọ́dọ̀ tí mi pé tí màá ṣe rèé kò nígbàgbọ́ kì í ṣe mùtàkìn kò sí lára mùtàkìn huwa laysa bitaqiyyi kò ń ṣe ní tó páyà ọlọ́run inú ìròyìn olùpáyà ọlọ́run. yu'minuna bima unzila ilayhi. ọ̀nà ni kí wọ́n nígbàgbọ́ nípa ń tọ́lọ̀ wọn bá sọ̀kalẹ̀ fún ònzílà ní ọkọ̀ bẹ̀lẹ̀. Wọ́n dẹ̀ nígbàgbọ́ ipọ́lọ́n ti sọ àwọn ìwé kan sílẹ̀ síwájú, ṣùgbọ́n tó kàn wá tọ́lọ̀ ní káfí ṣẹ̀sìn òun Al-Qur'an. Ọlọ́run tó dẹ̀ jẹ́ ìsọ̀rí tó yẹ kémi àti náà ti bára wa òun náà ni nígbàgbọ́ nípa ọjọ́ kẹyìn ṣe rí bí tá a wà yí àti ń tá ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń bí yìí a ń ṣe lásán lọ́wọ́lọ́wọ́ báyìí ni ibi tó parí sí náà rèé àárín kankan kókó omi tá yìí ti ṣe lé ayé ibi tá ṣe ń lọ àfi ká jẹ́ kí yẹn mú mílẹ̀ mi wájú ayé tà wà lọ. wa bil akhirati hum yuqinun. ẹni tó bá màmá dájú pé àlìkìyàmọ̀ ń bẹ ọjọ́ kẹyìn ń bẹ irú ẹni bẹ́ẹ̀ ẹ̀ bá kó ma wá hùwà bàjẹ́ ní kọ̀rọ̀. wa bil akhirati hum yuqinun. ẹni bá kó ma wá bàyàn nínú jẹ́ ẹ ní bá kó máa wá bá sọmọ làkè. wọ́n bí àfihàn ti hùn mí òkè náà. ẹ jẹ́ àwọn afojoojúmọ́ rántí o. wọ́n bí àfihàn ti hùn mí òkè náà. sẹ́rí àkírọ̀ tá à ń sọ yìí gbogbo ìgbà tí yàn bá ti sùn tọ́lọ̀ ń bá ní kó jí sáyé kó rántí kú. gbogbo ìgbà tí yàn bá fẹ̀gbẹ́ lélẹ̀ lálẹ́ tí yàn bá fẹ́ sùn kéèyàn rántí kú gbogbo tí a bá ti ṣe nínú ìgbésí ayé èèyàn kí ẹ sáàmà ara ti pé à àmàkànṣì wà ń bí yí máa ní àmà ọmọgbà tá ń lọ àbíta alẹ́mọ̀gbà tó ń lọ Wallahi kò sí. Ilé jẹ́ ìsọ̀rí àkọ́kọ́ káwọn àmà wá ṣẹ̀ṣẹ̀ pébi táwà yìí ọ̀rán àyàn ní o afẹ́ akọ̀ akọ̀ láti ọjọ́ orí òkè náà náà ó láàáyé káàlà hàn dání ìrora bí i mú àwòrán ìgbà homo ilmọ̀ fúnlẹ̀ ṣùgbọ́n. ìròyìn àwọn olùpáyọ̀ ọlọ́run bá pọ̀ jù ẹlẹ́ẹ̀kejì tọ́lọ̀ bá pín àwẹ̀ déyàn sí. innal ladhina kafaru sawa'un alayhim a anzartahum am lam tunzirhum la yu'minun. ọlọ́run ní ìsọ̀rí ẹlẹ́ẹ̀kejì àwọn náà náà ẹni tó sí pé alladhina kafaru àwọn tí wọ́n ya kòkí tí wọ́n ya kèfèrí alladhina kafaru Àwọn tí wọ́n yapa ọlọ́run tí wọ́n àṣítọ́ ọlọ́run. Ẹlẹ́bí na káfàrò. Àwọn ni kèfèrí. Kí ni ìròyìn tọ́lá wọn bá fẹ́ ká mọ̀ ń pa wọn? Ó ní àwọn kèfèrí tẹ́rí ọlọ́run máa ṣe màdí ní kèfèrí o. Àmín. Ẹni tó fi ọlọ́run ọba lẹ̀ tí ò sí tó ń sin tọ́lá wọn bá dá. Ẹlẹ́bí na káfàrò ẹni tí ò sin ọlọ́run tó ń sin tọ́lọ ń dá kèfèrí ni. ẹlẹ́bí iná káfàrú. ọlọ́run sàwọ́ òní àlẹ́. sàwọ́ òní àlẹ́ ihe. yálẹ̀ ṣe wá sí fún wọn ni. àánú ọ̀hún ẹ̀ṣẹ̀ sí ti fún wọn ní pé ń tẹ́ ń ṣe yí kí ń ṣọ̀nà. àmìlàmì tó ń zírò hàn. àbẹ́ ẹ̀tì ẹ̀bá wọn sọ ẹ̀ ń wò wọn ọ̀nà pé kí ló wá sọ pa àwọn tọ́rọ wọn fi rí báyìí. ọ̀tá náà lọ torí ẹ̀ nígbà mí èèyàn máa ṣe mọ̀ wípé kí ló dé táwọn èèyàn mọ̀ pọ́lọ̀ nìkan ló yẹ ká máa sìn tán tó fi ń sìn kan mí. khatama Allahu ala qulubihim. ọlọ́run ní ẹni tó wájá ti pé ń tọ́nà wà ńlẹ̀ tígbẹ́ wà ńlẹ̀ ìgbẹ́ lòun ṣùsì òun fẹ́ kọrí sí. من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه النبي صلى الله عليه وسلم ní tó bá lóun fẹ́ pàdé Ọlọ́run tọ́lọ́run lòun fẹ́ أحب الله لقاءه Ọlọ́run bá náà Ọlọ́run náà ṣe ní rọrùn fún láti pàdé rẹ̀ pẹ̀lú tìdùnú tìdùnú ومن كره لقاء الله ẹni tó bá lóun ò fẹ́ tọ́lọ́run tí ń tọ́lọ́run dá lòun fẹ́ tóun كره الله لقاءه arábìnrin Ọlọ́run náà lóun kò ní nǹkan fi ẹ́ ṣe iná wà ńlẹ̀ tó ń dó díẹ̀ náà tẹ́lẹ̀ sáwá سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم torí ẹ̀ máa bú kèfèrí kó máa ṣe ọlọ́run má ṣe pẹ̀ fún kèfèrí kó máa ṣe ọlọ́run kèfèrí tó ya kèfèrí

Ọlá ní ààrẹ ni Fọ́tàmà Allahu ala qulubihim. Ó ní ọkàn wọn ti jí pa ò, Ọlọ́run ti jí ọkàn wọn pa. Wa ala sam'ihim. Nígbà tí wọ́n ti sáàdì pé táwọn fẹ́ ṣe nìyẹn. Fọ́tàmà Allahu. Ṣé wọn kọ́ mọ́ tí asẹ́tì pẹ́sàn fún? Ta kọ́kọ́kọ́ ní kíláàsì. Sáàdẹ̀ tí wọ́n fẹ́tì pẹ́sàn ta ní kó dáhùn ẹ̀. Tí wọ́n kọ̀kọ̀kọ̀ kalẹ̀. Ṣé àkófúnra ara rẹ̀ ló sọ pé òun fẹ́ fèèyàn? olùkọ́ tó ń bá wá tí ọmọ yìí nípa àkọ́kọ́ ṣá máa lọ ó kó bọ́mọ tó kọ́ nìyẹn o kò tí ẹ o ṣùgbọ́n olùkọ́ tó bá rí pé ọmọ yìí ọmọ ọmọ yìí ní rùsù ń tó fẹ́ǹtì ẹni rẹ ni ìwọ náà bá fi rẹ́ẹ̀dì bá kọ máàkì rẹ̀ sínú káṣù dàrájà sínú ìwé ẹ̀rí rẹ̀ tó fẹ́ gbà sirikẹ́lẹ̀ mi máa tẹ́lẹ̀ sí ronú wípé ọlọ́run náà ṣe wá fi mọ̀nà rárá ó ní wáhàdé ináhú nàjídẹ́ ọ̀nà méjì ló ń fi hàn wá láyé فألهمها n وتقواها òun fi ojú ọ̀nà kò kíre má gbàbẹ̀ o ojú ọ̀nà fáyọ ọlọ́run rẹ̀ gbàbẹ̀ o kọ́ńdà ìṣẹ́nà ànábí ọlọ́run sáyé lọ́ọ́ àfà káàkiri ààyè káwọn náà máa ṣe wà sí fáwọn èèyàn ló fi jẹ́ ọ̀rọ̀ ọlọ́run gbogbo àfọ́lá tí a máa ṣe wà sí. sọ́wọ́ ò ní alẹ́ yìí mú àádọ́ta ọmọ àmìlámùtò zero míláyò mìíràn náà kọ́tàmà lọ́ọ̀rù aláàkólóbìhìn. ọlọ́run ti kò dídí dí ọkàn wọn wọ́n là sámú ìhìn. ó ti dí etí wọn pa. wọ́n là bí sáré ìmọ̀gẹ̀ṣà wà tó wọ́n là ọmọ àdábò ní ọ̀rìn. àwọn àti wà lójú wọn wọ̀ ní ìrìnà orí ń yẹ kí wọ́n rí. wàlà hóm àdábò.

Ebi máa ń pa wọ́n. Wà sí kúlè ṣe ìlàhú àyàtán tàdó ló àlà ànàrú àhìdán. Tí kì bá ń ṣe pé kọ́lọ̀ ń kó jọ kó má jẹ́ ká sọnù ká tó sọnú. Àmínà. Ìyá ṣe ronú pànábìnrin sá máa jẹ́ ọlọ́run. Ah, ah. Kí ló ń fà á fi máa ronú rú ẹ̀? nígbàtí yàn mọ̀ ètò ọlọ́run ti ń dá ayé ó ti dá ayé ó ti dá àwọn nǹkan tó pọ̀ sínú ayé kó tó kàn ìyá rẹ̀ kó tó kàn ìyá tó bí ẹrin sá ìyẹn ti máa rò wípé òun jọlọ́run

wà láyé tíyàn máa ń ṣe oríire àbórí ibú ààyè méjì náà ló wà lálẹ́ kìyàmà tí a máa dé sí àlìjánà àbí ná bí a bá ṣe ìsìlámù ọdọ̀mà àlìjánà bí a bá rí ìsìlámù ṣe tọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ̀ níbi tọ́rọ àwọn fìránà àti àwọn èèyàn rẹ̀ náà wọ̀ kọ́nà kó má ṣe ti wà bẹ́ẹ̀. wa minan nasi man yaqulu amanna billah. ìsọ̀rọ̀ ẹlẹ́kejì láti kúrò ń bẹ̀yẹn ẹlẹ́kẹta la fẹ́ bọ́ sí. wa minan nasi. wọn àpé inú oníkàlùkù ń dùn gbàtà nkẹlẹ̀ kejì yẹn pé èyí òkú sí bẹ̀ mo dúpẹ́ fọ́lọ́run mi lè mi. wa minan nasi. sẹ́rẹ́ ẹlẹ́kẹta ta fẹ́ mẹ́nu ومن الناس من يقول آمنا بالله sí èyàn afáṣokòtò sókè àádẹ̀ fọ́ọ̀lù sínú ẹlẹ́kẹta yìí. wẹ́mínà náà. kọ́lẹ̀ èyàn wọ jìlìbáàbù ó ti ẹ̀ tún lè bá débi kó wọ nìkan àádẹ̀ tún fọ́ọ̀lù sínú kàtígórì ẹlẹ́kẹta yìí. wẹ́mínà náà sì máa ń yẹ kó lù ámà náà bí láàhí wá bí mùmíní. Kẹ́rí kàtíkórì ẹlẹ́kẹta yìí, òun burú ju tẹ́lẹ̀kejì yẹn lọ. Ó yà yín lẹ́nu. Bẹ́ẹ̀ni, àwọn ọ̀rọ̀ kan wà tí yàn bá ń sọ lónìí, kì í yí àwọn èèyàn dáadáa fi tán bá farabalẹ̀. Tàbá ń sọ lónìí pé bídí àṣìṣe ó burú jọ tí mímu lọ. Ẹlòmí àwọn àrùká, ah, bídí àburú jọ tí lọ. Bẹ́ẹ̀ni, àfi kíyàn wá farabalẹ̀ kí wọ́n ṣanálísìsì yẹn fún yàn kíyàn tó lè gẹ̀ẹ́jẹ̀ wà ilá èyàn kan máa jiyàn bẹ́ẹ̀ náà ni irú ń tàà ń yìí

wọ́n ṣe dáadáa sí wa ní gbangba pọ̀mọ̀ ya wa ni wọ́n. Mayọ̀kúlù àmànà bìlá. Ọ̀nà àwọn gbọ́lọ̀ ń gbọ́. Wà bí yaomi ààrin. Ọtún náà nígbàgbọ́ nínú ọjọ́ kẹyìn. Wà máa hun bí mò mí ní. Nígbà ni pé ọlọ́run ni wọ́n Lẹ́ni yẹn bá wà láàrin wa bá ti jókòó ya lè máa, ọlọ́ nìkan ló máa. Ó ṣòro dìtẹ́tì láàrin àwọn èèyàn. Ó ṣòro gẹ́ẹ̀tì láàrin jọmá. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ó dàbí kò ti fẹ́ lónà báyìí náà kama da wọn yàlágara ìjọba kọ́ bá sí lọ. wọ́n máa hún bí mùmínì. ọlọ́wọ́ bá ní àwọn ẹni yóò náà nígbàgbọ́ o àwọn wọn nínú ìṣesí wọn ní wípé. yóò kọ́ọ̀dì ìrún àlọ́. ń ta ọlọ́wọ́n ọba jẹ lójú ara wọn. yóò ń rí lẹ́mì ara akọ́lá kúkú rí pébi tí mínà bí lágbì sí rí. ẹnìkan kọ́ mọ́sálásí jò ní ó tún kọ́ kejì tí kìí ṣe mọ́sálásí ó wá ní tó bá jíjẹ́ gbọ́dà kí á mọ̀ ń bá pé àwọn mùsùlùmí ni wọ́n ní àlìjẹ́nà òun kọ́ mọ́sálásí òun náà tàtẹ́tẹ́ síwájú ọlọ́run. Wọ́n lẹ́bí inú àmẹ́nu. Ó wá tí wọ́n ń ta àwọn olùgbàgbọ́ òdodo jọ. Ọmọ ọgọ́dọ̀ ìrúnà ìlà fọ́sà mọ̀ àbáyẹ ṣírò. Ọlọ́ọ̀bá ní kò tẹ́nìkan ọ̀, àwọn ẹni yóò tẹ́nìkan wọn sí ní ọlọ́run. Ìlà orí ara wọn ni wọ́n tàn. Wa ma yash'urun. Níbo lèmi àti iná wà nù rẹ̀? Wa ma yash'urun. Ọlá ní tó burú ni pé wọn ọ̀mọ̀ fáwọn sọra wọn ni. Wa ma yash'urun fi. Kí là ń pè ní nifaq? Ah, Ta ni mùnáfìkì? Torí àwọn ọlọ́run bá rò yín bì. Alladhi yuzhiru al-Islam, yuzhiru al-Islam wa yaqtumu al-iman. Ah, al-kufr yani yuzhiru al-iman wa yaqtumu al-kufr. Ó fi ìsìlámù hàn sí ó fi jẹ́ ní eré hàn sí ṣùgbọ́n ní kọ̀rọ̀ ẹni tèrè ní kọ̀rọ̀ rẹ̀ mi ló ń ṣe ní gbangba ẹ̀yìn tèrè mọ̀ṣálà ẹ máa rí nìrí olùpáyọ̀ ọlọ́run ṣùgbọ́n ara rẹ̀ mọ̀ ara rẹ̀ pé òun pàwọn èèyàn jẹ ni. wà máa yọ fúdàrùnà ilá àfúnsà homo wà máa yẹ ṣe rú. a fi lè rọ̀ wá àtàwátà ń sọ àtàwátà ń kọ ẹjá dúró tán. wà máa yẹ ṣe ẹ má jà dàlú ti Islam wa káàbù má dàlú ti súnà rẹ̀ kí mọ̀ náà má dàlú ti súnà rẹ̀ àìmọye àwọn dàlú tẹ̀ súnà lásìkò sáwà yìí diluted Islam Islam tí wọ́n ti poríṣiríṣi nǹkan pọ̀ mọ́ ṣùgbọ́n tí wọ́n pé ní gbangba ẹ̀yìn wo ní wẹ̀ tó dúó déédéé ni ṣùgbọ́n ní kọ̀rọ̀ rẹ̀ wọ́n náà mọ́ tó òun ṣe o ṣùgbọ́n ẹnì kò lè tán lọ́wọ́ o ẹnì kò lè tán àwọn èèyàn orí ara rẹ̀ ló ń tọ̀ tóró ní òní gba máàkì o ọmọ قلوبهم مرض فزادهم الله مرضا الله بان في قلوبهم مرض مرض أرى ولقى في قلوبهم مرض àrùn bẹ nínú ẹ̀mí wọn. Fàzádàhùn Allahu marada. Ọlọ́run náà wá lékún ààrẹ yẹn sí wọn lẹ́mí. Wọ́n lọ́hùn mọ́sàbọ̀ ní alímọ̀ bima kanu yakzibu. Bẹ́ẹ̀ni bá ti ń kíyèsí pé àwọn ààrẹ kan ti fẹ́ ṣẹ́kù sẹ́mi, ẹ ti ti máa jẹ ẹ̀mí lógun, ẹ máa ja ọkàn yín lógun. Fi qulubihim marad. Ṣẹ́rínú ọkọ̀ wa taari oríṣiríṣi àwọn nǹkan ló máa ń sodo síbẹ̀ tíyàn bá tètè máa wá mójútó èèyàn á tara ọkàn èèyàn á wọná Ànábì sallallahu alaihi wasallam ní àlà inna fil jasadi mọ́dàrà. Inna fil jasadi mọ́dàrà. Ànábì ní bá sí ẹran kan bẹ̀ nínú ó ń bẹ nínú ara wa yìí. Idha salahati salahal jasadu kulluhu. Ó ní tí bá sí ẹran yìí bá ti gbádùn tó bá ti jàdó lálàáfíà ó ní gbogbo ara náà ti dá. Idha aláwàhíyà làkálùbù. nígbàtà náà bí fẹ́ sọ bá sí ẹran yìí fáwọn sàhábà lọ́dún náà tún sọ fíìmì àti iná kalẹ̀ alá ẹ̀tẹ́ sí kẹ́ gbọ́ dáadáa o ẹ̀dìmọ̀ ẹ̀ má gbàgbé rẹ̀ o kíkọ́ ẹ kàrí pé yàn ń borí ni. yáàbà ọkàn bá ti ń sáré. ẹ kàn wá rí pé yàn ń kírun ní nǹkan burúkú sẹ́kù lẹ́mí. yáàbà di maligismi. afá ni mò ń pè wọ́n tó ń tọ́jú ara. tẹ̀sán lè ń mójútó yìí. Kọ́lá ẹlòmí tún ń bẹ̀rẹ̀ ṣe kírìmù, ó fẹ́ ṣe bẹ̀ òfin ra kí. Yáà fàájì máa lè bí sí ní ìlú. Ọba iní ara ló ń tọ́jú ara rẹ̀ tó tẹ̀lé. Káàmù tẹ̀sẹ̀ máa ti hìn. Àìmọ̀ ìgbà ló máa ń ló ń dà àwọn olóòtú. Káàmù tẹ̀sẹ̀ àìlè ṣèdè máa ti hìn. Kóbìnrin sáfù obìnrin kọ́kùnrin sáfù ọkùnrin. Yáà fàájì máa lè bí sí kóbìnrin sáfù obìnrin káwọn ọkùnrin náà sáfù ọkùnrin. yá ọ̀dì mẹ́lẹ́gbẹ́sí mi. ìwọ́n tó ń tọ́jú bọ́ọ̀dì lásán. yá ọ̀dì mẹ́lẹ́gbẹ́sí mi. ọ̀rọ̀ ńlá ló délẹ̀ yìí kí wọ́n mójútó. bẹ́ẹ̀ fún àlẹ́ fi bí máa ti fi. ìjọ palẹ̀mọ́ láti ṣe bọ̀ yí ara rẹ̀ pẹ̀lú pé tọ́kọ̀. àtẹ̀tí ló fúri bẹ́ẹ̀ mi máa fi hì fún sẹ́rànà. ìjọ máa àánú. Wọ́n tẹ́ yàn bá mójútó kó tọ́jú rẹ̀ èèyàn ṣorí ibú. A ti bílẹ̀ alẹ́nàbùsì, wọ́n tẹ́ kì mí fàkọ́ ìlàhà. Gbájúmọ́ kan rẹ̀ o, gbájúmọ́ ẹ̀mí rẹ̀ o, kó ẹ̀mí oríṣiríṣi nǹkan burúkú ló wà nù rẹ̀. akíbìlà lánàá bó ṣe. kó ní kálukú jókòó kó já ọkàn rẹ̀ lókun. wọ́n tẹ́tì mí fàbọ̀ ilà ha. aláàtì ọkàn yín lẹ̀ ń gbàkigbà. ọkàn á máa ro oríṣiríṣi èròkèrò. a máa gbọ́ oríṣiríṣi nǹkan tí ò dá wa tó bá ti ń gbé wá ẹ máa rìjẹ́tì ẹ̀. wọ́n tẹ́ kí mi fàbọ̀ ilà ha. torípé tẹ̀ bá rìjẹ́tì ẹ̀ tó bá yẹ pé ń tọkàn yín rò náà lẹ̀ ń ṣe ẹ̀ ṣeun tí ò dá lọ́pọ̀lọpọ̀. fáwọn tàbí kìí sí mi la fáwọn tàbí náfúsí láti lè jí ìsinmi ìsànù fa tàbí náfúsí láti lè jí ìsinmi ìsànù. Oríṣiríṣi fi ń jẹ́ èèyàn gidi láyé, tó dẹ̀ fi rí ẹ̀sìn ṣe tọ́lọ́ fi máa gbà tó fi máa wà àlìjánà jẹ́gbẹ̀rẹ̀ alkiyama wọn náà ni tí a tẹ̀lé mi lára rẹ̀. Lábẹ́lẹ̀ jésù mi ń bá bọ́dì kọ́ ò. a ń dábẹ̀ náà sí. báwo lẹ ní èmi àti ṣe rí. dábẹ̀lẹ̀ yìí sí mi. sẹ́mi wá má sẹ́mi wá da sọ́mọ̀lá kejì wa. ìgbòlóbi máa jẹ́. a mùnáfi kí lónìí nǹkan ti dàrú wàhálà ti ṣẹlẹ̀. fàzádà húnmọ́lá húnmọ́radà. ẹ̀rú máa ń bà mí lọ́pọ̀lọpọ̀ ọgbà tábà rọmọ ya mùsùlùmí tó múra sẹ́sìn. táwa padà wá rí àwọn nǹkan míì níṣẹ́ nìkan yẹn yípo nísìn ẹ lọ rí Facebook dáadáa ẹlọ wo àwọn táà ń wò táà ń wà pẹ̀ẹ̀rẹ̀ súnà lára wọn táà rò pẹ̀lú tó dúó dédé ni ẹ bẹ̀rẹ̀ sí ráwòrán oríṣiríṣi pósà ní ọ̀ràn yìí mọ́rọ̀dù lélẹ̀ nínú ọkàn gbogbo ààrẹ ló tún tí ti tẹ́ ẹ̀kọ́ súnmọ́ kíyàn rí wòsàn ààrẹ tó lágbára jùlọ ààrẹ ọkàn ẹ̀yin brothers and sisters kí ló dé tí ẹ pé lórí Facebook ilẹ̀ kó fọ́tò síbẹ̀ jọ kí lẹ́ fi ṣe nínú WhatsApp yìí tẹ́pẹ́ gp yín àbí ń pè dp náà gp dp dp yín náà fọ́tò náà ló ń bẹ̀ èwe e, e, lẹ́ ń jẹ́lé rẹ̀ ń jẹ́lé yìí. ààrẹ ọkàn ní fàzádà ahúnmọ́lọ́hùn márọ̀ dọ́rọ̀ tí ó ti pọ̀ lọ́dọ̀ àwọn sisters lọ́dọ̀ àwọn umu ààrẹ ọkàn ní ń wọlé lọ́dọ̀ àwọn àbú kí ló bí competition tó le tó yìí ààrẹ ọkàn ni. kíkólò rí mara jù. kí ló ń bí kéèyàn bẹ̀rẹ̀ sí kórìíra ìyàwó rẹ̀ kí ló ń bí kéèyàn bẹ̀rẹ̀ sí kórìíra ọkọ rẹ̀ nítorí ayé tí kìí ṣe torí ọ̀rọ̀ ẹ̀sìn wàhálà ń ṣẹlẹ̀ nínú ilé lóríṣiríṣi ẹ kí ló bèrè gbè ẹ pé ìròrí kèbèrè ló wà lára ọmọ yẹn kìí ṣèrò orí mùsùlùmí ẹni pé ìrò kèbìrí ló wà lára àbú yẹn kìí ṣèrò orí mùsùlùmí ń tó ń fàjà láàárín wọn kìí ṣọ̀rọ̀ ẹ̀sìn ìlàmà lè kólè fún bẹ̀rẹ̀ nákùnmù ìlàmà wàhálùhù tó ń ṣẹlẹ̀ nínú ilé torí kíni Fi kúlù bí ní mọ́rọ̀ tó ń. Ìṣẹ́sìn ìmùnáfèkì ohun tó máa ń bìrè. fàzádà mọ́mọ́ lọ́hùn mara dá. ajẹ́kẹ́ mi bàjẹ́ ẹ̀mí a máa wá bàjẹ́ sí. wàlá ọmọ àdáàbò ní alẹ́ mọ́ bí máa ta núyẹ̀ kìzìbú. ọlọ́run ní gbogbo àwọn tẹ̀mí wọn bá ti wá bàjẹ́ báyìí. làwọn ọmọ àdáàbò ní alẹ́. ibi tó júwe fún àwọn kẹfìrí lánàá ló tún júwe fún mọ̀nàfíkì lónìí. àdáàbò ní alẹ́ mọ́. ọlọ́run ní ìyá tí yàn bá fẹ́ jọ ṣàká kó jọ ṣàká tí yàn bá fẹ́ jọ ṣoko jọ ṣoko ìwọ lọ ṣàká ń ṣoko mùsùlùmí ìsìláàmù tí yàn ń ṣe tó yá sí pé oríṣiríṣi nǹkan nìyàn ń dàpọ̀ mọ́ lónìí oríṣiríṣi nǹkan ló kún ẹ̀mí lónìí ẹjá gbọ́n kúrò ń bẹ̀ o. wà ìlà àti lọ́la òmìnira tó fún sí dúfì àròdì pàálù iná máa hànú mùsùlùmí. ọlọ́run ta bá ń sọ fún àmùnà fi kí pé láti fún dúfì àròdì. ẹ má balẹ̀ a ní ẹ̀yìn lè mẹ́sìn kòkòkò ìyàwó gan làwọn ṣe bá ṣe ń ṣe ló nọ́mà. iná máa nà ẹnu mọ̀ sí ẹ̀kọ́. ọ̀tá ń gbọ́ lónìí náà nìyẹn. Àwọn ẹ̀yìn lẹ gba èrè mẹ́sìn. Iná máa nà ẹnu mọ̀ sí ẹ̀kọ́. Nǹkan tí sísà mi náà fẹ́ kí wọ́n pè òun nílé nìyẹn. Ohun tí àbúrò mi ò fẹ́ kí wọ́n pè òun nílé nìyẹn. Ló fà tó fi mú ìsìlámù rẹ̀ tó fi ń ṣe ní mẹ̀bẹ́mẹ̀yẹ ìsìláàmù tẹ́yàn báyẹ̀ sí ìṣẹ́dé ibi kẹ́dé omi máa sọ pé ṣe gba wèrè mẹ́sìn ni ó ìtí múra sí dáadáa ni tó bá ti múra sí ìsìláàmù ẹ dáadáa ń tó dájú ni kí wọ́n lò gba wèrè mẹ́sìn pípa àwọn tó wà láwùjọ ìgbésá ìrèrè ní ọ̀pọ̀lọpọ̀ ń gbé níjọ́ tí ọba ti wá ń ṣe ohun tó námà awádà nígbà tí wọ́n ń ṣe ohun tí èrè ń ṣe lójú ẹni tí ò námà. ìrọ̀ kí lọ́lọ́ hàn. àwa kọ́lọ́ máa kọ́kọ́ yìí náà fún bọ́jẹ̀ tó fún àná. bọ́jẹ̀ bí ọlọ́run nìyẹn wọ́n dédé confront ànábì báyìí ni pé innaka la majnun wọ́n ní wèrè ní ọ̀ pẹ̀lú tí wọ́n ànábì ń sọ yìí lẹ́nu ọlọ́run torí kí torí pé tó gbé wá yẹn kò ń ṣe tí làákà ìwọ̀n bá sábà. ọ̀dáàdì lọ́láhùn láàájọ́ sí dùnfìlàrùdì kọlu iná máa náà mùsùlùmí. tẹ́lọ́wọ́n sọ fún ọmọ náà lónìí pé ó ẹ̀ náà ẹ má sí ní ẹni tó ń ba àwùjọ jẹ́ Èwo ni kí ni ó mú wá fi tẹ̀ fún ìṣe? Tí ó mú wọnú Mosjid tí gbogbo oòrùn gbilẹ̀. Tí ó mú kọjá nínú jìdìbáàbò láàárín agbo táwọn èèyàn tún fojú ẹ̀ ká ah, èso tí ó mú yẹn gbòsára lè gan. Iná máa ná hànú mọ̀ sí ẹ̀kọ́. Ẹ̀fún lára ó ẹ̀ ń balẹ̀ jẹ́rìí láì sí ìlú lásán tẹ́sì ní. Àbú ẹ̀yin náà má dáwà lálẹ̀ sáwùjọ. Tí a bá fẹ́ jẹ́ Mùsùlùmí, kó jẹ́ mùsùlùmí tí a bá fẹ́ jẹ́ mùsùlùmí kó jẹ́ kọ́mọ bí tó ń bì lọ́ǹdì sí mùsùlùmí ọ̀tọ̀ mùsùlùmí ọ̀tọ̀ àmọ́ ní nàmà náà mùsùlùmí kọ́ máa gbé oúnjẹ fún àwọn èèyàn iná máa náà mùsùlùmí alá iná hùmùmùlmù fúsìdó ọ̀nà ọgbà àwọn kọ́ ìdà ló máa ní àyàfi kí wà sí máa lọ lọ́wọ́ kọ́dẹ̀ máa há oúnjẹ kò bẹ́kọ̀ mu ṣùgbọ́n tó bá fi ń di pé nǹkan fún báyìí ìdàdọ́ọ̀kọ̀ amòrò tásàá wà ìdà tásàá dọ́ọ̀kọ̀ tó bá fi ń di pé fún àfikà jẹ́ lára dídẹ̀ yìí náà ní tàǹṣe lọ́wọ́ yìí ó fún báyìí òun náà ló ṣe ń kó lọ ìtaba ní ká parí rẹ̀ báyìí kan wá bẹ̀rẹ̀ sí ha oúnjẹ ẹ̀rí pàwọn èèyàn sùdìdì kò wá ní sétò ń oúnjẹ yìí àwọn fi wá sí iná jẹ́ káwọn yóò jókòó kó jẹ máa wá bá wọn lórí ìkàlẹ̀. ìnàmá na hannu muslim rí ìkẹtẹ́lọ́wọ́n bá kẹ ó lè jẹ síyàn mẹ́rin níbi tẹ́lẹ̀ mi ò sí ní rí òkèlè kan jẹ ṣùgbọ́n ṣùgbọ́n àwọn ọkùnrin táwa kù má bú wọn o wá tọrọ oúnjẹ ní o yẹn ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون Ọlá ní àwọn ẹni gangan ló bílẹ̀ jẹ́ ṣùgbọ́n ìfúra. Ọmọ ìmọ̀ fòfèdè kí lọ́tún tẹ̀lé. Walakin la yashuruna idha qila lahum aminu kama amana an-nas. Ọlọ́run sábà ń sọ fún wọn pé ẹ̀yin náà ṣe Ìsìláàmù yẹn kó nọ́mbà bíi tàwọn ànábì Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ Ìsìláàmù yẹn ẹ̀yin náà ẹ̀yin obìnrin eré tànà. ẹjà obìnrin eré tànà ẹjà ẹni eré tànà ẹ̀yìn àbú ẹ̀ náà ẹjà ẹni eré tànà ẹsẹ̀ fúlàmù yín dáadáa kó ní ìtumọ̀. ọ̀rẹ́ sí lára ọmọ àmìnú tàmá àmàna náà ṣùkọ́lù. ọlá nígbà tá a bá ń wí eléyìí fún wọn ẹgbẹ́ sì tún wá máa fi lẹ́nu wọn. àánú mínú kàmá àmàna sùfàhà. wọ́n ní sáà lámà wá ṣe ìsìlámù àwọn lámà wá máa ṣe bí àwọn ọ̀dọ́ yìí ṣe ń ṣe. kàmá àmàna sùfà sùfàhà. ẹlẹ́mí ń wúra rẹ̀ bí ìgbà tó ń kọjá wa tó kù lọ. àmà àmà nà ni. ẹgbọ́ kàmá ma sọ́fà ha ámànà sọ́fà ha ẹgbẹ́ àwọn ọ̀dẹ̀ yìí ṣe wọ́n ṣe náà náà gbọ́lọ́ ń gbọ́ ámànà sọ́fà ha alà iná homohomo sọ́fà ọ̀là àwọn gangan ni ọ̀dẹ́ o àwọn olùkùnlù àwọn tí wọ́n ń dà ìlú tirẹ̀ yìí gangan ni àwọn láàrin jí o ìgbọ́n wọn ọmọ ni o àwọn tára ní tí wọ́n ṣe tọ́lọ́run yìí Tọ́lá àwọn òní ṣe tọ́lọ́run ti ṣùnà wọ́n yàn láàyò. Ọmọ ìṣúbà ọ̀dẹ ni wọ́n. Wọ̀lá kí ń láyà yàmú. Àwọn tá a ní kí wọ́n yé mu gbó yìí, wọ́n ní kó làwọn máa mu kú. Ọmọ ìṣọ̀fà ha ò. Ọ̀dẹ ni wọ́n ni. Wọ̀lá kí ń láyà yàmú náà. Àwọn tá a ní kí wọ́n yé jalè tí wọ́n lóye tọ́lá àwọn aṣá jalè. Ọmọ ìṣọ̀fà ha ò. Ìyá sá mẹ́kẹ̀ láyé ọ̀nà tó bá wùyàn kí wọ́n fi mẹ́kẹ̀. Ọ̀dẹ ni wọ́n ni. Wọ̀lá kí ń láyà yàmú. Àwọn tá a ní kí wọ́n yé ṣe ṣìnà kí wọ́n fẹ́yàwó kí wọ́n lọ́kọ kọ́ńtẹ̀ lọ́rùn pẹ̀lú ìwà àtọ́kọ́. Tánà fi sínà ìta ọ̀tẹ̀lá. Wàlákínlá àlàmú. Akọ̀dà ni wọ́n ní. Homo sufa. Kò sóre ń bẹ̀ orí ibú ni. Homo sufa. Àbá ní kí wọ́n yé mu títà àdánwò lọ tí orí ibú ni ẹ yé mú ọlọ́run bá pè lórí ibú náà Kùránì. Homo sufa. Tí wọ́n náà fi káwọn músẹ̀ àwọn fi ń gbára yágíyágí ni. Ọlọ́run bá ní àwọn gangan lọ jẹ òkùnú ni wọ́n. Wàlákínlá àlàmú. Àwọn tá ń pèpè yín ká tẹ́tẹ́ tán ní rárá àti káwọn tá. Wọ́n tún fa ha o. Tọ́lẹ̀ nìkan jẹ́njú òní ó dẹ̀ rí owó mílíọ̀nù ọlọ́dún kọ́lé. Wọ́n tún fa ha o. Ọ̀jẹ̀ ni wọ́n ní ọmọ ni o. Wàlákin láyà àlàmú. Ọlọ́run ṣe ni. Wàlákin láyà rẹ kó bá ara àlùbáríkà lórí àwọn ọmọ rẹ kó bá tún lè jẹ́ ní eré lọ́jọ́ gbéra kí á mọ̀ nípa ìgbéra. ọmọ ṣùgbọ́n àwọn aláàbí. báwo ń sọ pé wọ́n fẹ́ kọ̀wọ̀ sí olóòfẹ́ kọ̀wọ̀ sí lọ́dọ̀ ọkọ ló ah, ah, ah. bá gbà fọ́lọ́run ló bá bẹ̀rẹ̀ sí gbọ́kọ lẹ́nu. ó mọ́ sùn fàá ọ̀tẹ̀ ní ẹni. wọ́lá kí láàlámú. kò yí ẹni. ó mọ́ sùn fàá. àwọn tá à ń sọ fún Ìpọ́lọ̀ àwọn bá sọ pé báyìí ní kẹ́ ṣe rìn ẹ̀yìn ẹ̀rìn tán bí Mùsùlùmí ṣe rìn tán. Ẹ̀yìn bá lè ilé ẹ̀rẹ̀ ra ilẹ̀ fáwọn ìyàwó yìí. Ẹ̀nà àmójúkú rẹ̀ ná tẹ̀mọ́ ra. Bẹ́ẹ̀ wá sọ pé àrárá, máa dẹ̀ jí pẹ̀lú yàlágbájá, máa fojú yàlá káṣe pé máa bàtò. Èmi ló ń ṣe bẹ́ẹ̀ sùn. Ìwà lọ́wọ́ àwọn obìnrin ta tí yà ń jẹ, ń bàtọ́rọ̀ ọ̀jẹ̀ tí wá fi yà jẹ wá sọ pé òun náà ní o. ọlọ́run ní ọ̀jẹ̀ nírú àwọn ọmọ ìjọ. wàlá bí láyà àlàmú. ìbá pọ̀ jẹ́ wọn ọmọ ni. wọ́n máa ń sọ fà áhùn àlá kí n láyà àlàmú. torí pé kò sí ń tà ní jẹ́ mùsùlùmí ìjálù súnà lára rẹ̀ bí kì í ṣe kókó látẹ̀mọ́ra. bí kì í ṣe pé gbogbo ń tà ń sọ yìí kó rùn sí kó dẹ̀rìn lójú ọ̀nà. ṣùgbọ́n tí òun tí a fẹ́ bẹ̀rẹ̀ sí sa eré pàákìrà ni. ó máa ń sún fàá o. oníkálukú ipò tọ́lọ́ ń tò wá sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. aláàkìlá yàrá. tí a rí ipò tọ́lọ́ ń tò ẹ̀yìn sílẹ̀ ní ẹ̀dúpẹ́ fọlọ́run lórí bẹ́ẹ̀. ẹ má nà gàrẹ́ lómi. tí a rí ipò tọ́lọ́ ń tò ẹ̀yìn sílẹ̀ ní tó bá jẹ́ gíga ni. ẹ má wo ẹni tó wà ń sàlẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò mọ̀ ṣe. ẹ yi tó bá kù díẹ̀ káàtó ẹbẹ̀ ọlọ́run kọ́ ń bá yín tuntun sí dáadáa tó bá ti tò ẹ dúpẹ́ lórí rẹ̀ kẹ́ má ẹ má jẹ́ àjòyè mùnáfìkì mùnáfìkì ò ní ní ìtẹ́lọ́rùn táyé òfin ní jáyé má mùnáfìkì kò ní ní táyé òfin ní torí rẹ̀ náà ló fi ń jẹ́ mùnáfìkì ó wà ń bí ó lọ́hùn ó eléyìí ò tọ́ o kí ni ọlọ́run bá tó ń pa mùnáfíkì nínú Al-Qur'an Suratul Munafiqun ọlọ́run bá ní àwọn mùnáfíkì nínú ayé àmì ìrìnà ni wọ́n tún ká àtọ́rọ̀ ní àìkúrò àmì ìlélẹ̀ ọlọ́run àmùnáfíkì jágbédà àwọn ìdàrà ọ̀sẹ̀ pílá ìlàhà òlà tọ́bárí àwọn aṣojú ọ̀yìn sí ẹ̀wọ̀n kí ẹ̀dá àwọn aṣí dáadáa pẹ̀lú rẹ̀. Innal munafiqina lakadibun. Munafiki ọlọ́run ó pòrọ̀ ni wọ́n. وإذا رأيتهم تعجبك وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صحة يحسبون كل صحة عليهم العدو فاحذرهم قاتلهم الله وما يفكون. ألا نسألهم نافي كي أروا وإذا láàárọ̀ àìsàwọn. Èdí ta fi Mọ́mọ̀ tó ń pele náà ni pé afẹ́káwa Mùsùlùmí ta láìṣẹ́ sí ká dúró tán. Ẹ̀rú máa ń bà wá lónìí ta bá gbọ́ wà bàjẹ́ tán ní ẹni tó ń lòun ṣe súnà náà kó sí. Ìṣesí Mùnáfìkì ni. Sísà, bọ́dà, pẹ̀lú mọ́ra yìí pẹ̀lú títà àwọn fi wò yìí pẹ̀lú àwùjọ ẹ̀rọ ẹ̀dàmọ́ tí wọ́n tó ń kẹ́yìn náà máa rújú sísà wọ́n ní ìrìn yín rújú owó lẹ́ ń ṣe ṣẹ́ ń fẹ́ bọ́dà yẹn ni ṣẹ́ ń fàbú yẹn ni ẹ̀rìn sọ́kàmọ̀ ìtẹ́ ń ṣe kí lẹ́ ń ṣe mi tẹ́ ẹja jìlì báàbù gbà yẹn àbúkí lẹ́ ń ṣe mi tẹ́ ẹ̀ náà wà owó lẹ́ ń ṣe kí ló wà lọ́wọ́ yín èmi dẹ̀ máa ń sábà sọ lọ́pọ̀lọpọ̀ gbà àbú àrí sísà tán bá ti ń kóòdì fóònù wọn lákòódì jù ẹlẹ́kẹ̀ẹ́sì aburú wà lọ́wọ́ wọn ni gbogbo nǹkan orí fóònù ẹ̀ báyìí ó ti password ẹ̀ whatsapp ẹ̀ lè ṣí message ẹ̀ lè ṣí manager ah kí ló dé kí ló dé tó yìí tó fi ka géèmù ẹ̀rọ ti kú ma ẹ̀rọ ti kú ma ọmọ ẹlòmí ò lè ṣí kìíní ẹ̀ ẹlòmí ò tí lọ́kọ kò tí kò tí bímọ ọ̀rẹ́ rẹ̀ tó lè lọ ẹ̀rù kan lọ kò lè ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ sọ́wọ́n àyá kan ní kò pẹ́ ìkọlọ́n kó bá foríjì wọn kó bá fọ̀rún kẹwọn níbi kásà máa kódi fóònù kódi fóònù àwọn àyá yìí ó ní azẹ́ǹtì ni ọ̀n ti tèrè fóònù àwọn lọ́ọ̀tì débi kí wọ́n fi ráàmì bí rẹ̀ pè tó fi dín tó jẹ́ pé ọlọ́run tẹ́lómi bá ṣubú nínú ilé tó dákú lọ́gbọ́n ni àwọn ọmọ ẹ̀ ò lè ọ̀nlọ́kì fóònù ẹ̀ ọkọ ẹlòmí ò lè ọ̀nlọ́kì fóònù bẹ́lẹ̀ mi ń wọ tọ́lẹ̀tì láti mú dání ni gbogbo àwọn tẹ́ ń ṣe pàmọ́ ìyẹ̀ mọ̀pọ́lọ̀ àwọn bá rí jésù mọ̀ náàbì kí ni ẹ̀rẹ̀ jẹ́ kí kí ní kó clear káwọn èèyàn mọ̀ bí tẹ́ bìlọ́ǹgì sí tẹ́lẹ̀ mi bá ti ti gẹ́ẹ̀tì pọ́n ti ti gẹ́ẹ̀tì àtúnyọ̀ mi àtúnfì mi sí mọ̀náfìkí ṣókùn ní ayà yìí. wà ìlàlá kú lẹ́bí ní àmìnú pàlú àmànà wà ìlà fàlà ìlà ṣayá tí ìlìhì mọ̀kálù iná máa kún iná máa nà hànú mọ́ sàhàzì oòrùn. ibi náà la máa dé dúró. wà ìlàlá kú lẹ́bí ní àmànú. ọlọ́run bá nígbà táwọn ènìyàn bá pàdé àwọn olùgbàgbọ́ òdodo. ọgbà wà láwùjọ àwọn úmù. pàlú àmànà láwùjọ àwọn títà àtẹ́gbẹ́ wọn tí wọ́n jọ ń borí. Kọ́lù àmàna. Tí wọ́n jọ ń lọ sọ́ọ̀tù tí wọ́n jọ ń kírun. Kọ́lù àmàna. Tọ́wọ́ àlọ́tọ̀ àwọn tí wọ́n jẹ́ àlùsùn náà. Kọ́lù àmàna. Àwọn náà náà wọn nígbàgbọ́ àwọn gbọ́lọ́ngbọ́ ń bẹ̀ tán ti wọ́n. ní ẹ̀wò tí ń mi ṣe òwe mi ò ráyè gbogbo yẹn o. máa

بهم ويمدهم في طغيانهم يعمهون nínú òfọ́nú fọ́ra tí wọ́n wá ń ṣe ìwà mùnáfìkì lọ inú ẹ̀ náà lẹ́lùmí máa kú. láyíká lẹ́mí iná ṣe dára ó dọ́lá látàbí ìlúdá. àwọn ilé tí wá forí renù ọmọ orí dọ́lá látàbí ìlúdá. wọ́n fi ànúra wọ́n fi orí rẹra orí ibú. ìṣẹ̀rọ̀ Wùdọ́là látàbí ìhúdá. Wọ́n ta oríire wọ́n wá rórí ibú. Fáma rọ̀bí àti járọ̀ náà mọ̀ wá ránù. Ọlọ́run bá ní òwò tí wọ́n ṣe yìí, òwò tó tòwò fòmánì. Bàmá tàànù mùsùtàbí. Wọ́n bá tí lójú ọ̀nà ọlọ́mọ sì ti wá bí ọlọ́pàá wà lọ́jọ́ òjò. Wọ́n bá ti jára tí hùn mọ́ àmà tàànù mùsùtàbí. Bá a ṣe máa rí làwà inú wa máa ń dùn. Bá a ṣe rí pé àwọn ọmọ àwọn sísá ti ń borí wọn mọ́rẹ̀ sí, ó máa ń wúyàn lórí bá ṣe ń ra brọ́dà tàwà àbú inú wa máa ń dùn bá ṣe rí pa ń fẹ́yàwó di méjì mẹ́ta mẹ́rin bọ́lá ń ṣe kọ́ nínú ẹ̀sìn wa ó máa ń wúni lórí àárín súnà inú wa máa ń dùn ṣùgbọ́n a máa ń gbọ́ àwọn nǹkan àmì ń tó máa ń ba nínú jẹ́ a máa ń rí àwọn nǹkan àmì tó máa ń rin láyà gbogbo ẹni tó bá kò ní sàká ní irú ẹ̀ mùnáfìkí ló ń ṣe yẹn o nífàkù ni mùnáfìkí ló ya yẹn o tètè ya padà kúrò ń bè wá sí ọ̀dà o àmbẹ̀ ọlọ́run fún ọmọ wa tò ní ilé tó rúkọ rẹ̀ jẹ́ Muhammad kọlọ̀kọ́ máa ṣe ní munafiki kọlọ̀kọ́ ṣe lọ́mọ rí kọlọ̀kọ́ máa ṣe ní kéfèrí ọlọ́run ọlọ́run jọ gbogbo aburú ayé ìkankan nínú rẹ̀ májẹ̀ kó ran ọmọ yìí àwùjọ tá a bí sí àwùjọ tí gbogbo nǹkan ṣá ń bàjẹ́ sí lójoojúmọ́ ni o náà nínú ayé tá a wà yìí ó ń bàjẹ́ sí lójoojúmọ́ nínú ìlànà tí ń lò ṣẹ̀ ní májẹ̀ kí tiẹ̀ bàjẹ́ inú ẹ̀ ọlọ́run jẹ́ kí tiẹ̀ dánú rẹ̀ ọlọ́run ṣe lọ́mọ rí ṣe lálàlùbáríkà ọmọ ṣe lẹ́lẹ́mí gígùn ọmọ àwọn òbí rẹ̀ ní ìtọ́hàn sí wa kọ́lọ́kọ́ má jẹun wallahi wọ́n ní tẹ́lọ́rùn wọ́n ní farada wọ́n náà níyàn dáadáa wallahi alazim tọ́bá ní kí èèyàn kọ tẹ́síkíyà fún èèyàn nínú ẹ̀ńtà àlẹ́kọ́ tẹ́síkíyà fún ni wọ́n wọ́n ní bùkátà sọmọlúwàbí kan láàyè kan